rọ́ọ̀kì ooo gbogbo ọmọ ìyẹn rọ́ọ̀kì tí bá ń bẹ níbẹ̀ kó má ṣàfihàn ààrin mọ́mọ́lẹ́ bàbá tó bẹ́yìn lọ́mọ ìyẹn rọ́ọ̀kì ọlọ́fàmùtọ̀ ọmọ bíi tuntun kọ́ ìdàkadì lóró tọ̀fà ọmọ ìdàkan ìdàkan tí wọ́n mí dá lọ́fà nílẹ̀ ọ̀la lómi o ìdáhùn tójú ẹ̀bẹ̀ lọ́fà ó tòjú pọ̀rọ́nù oko ológodu lákọ̀ọ́rùn kọ̀ọ̀rùn nùpọ̀ ẹ̀rẹ̀ nínáfà kalẹ̀ o ìbàrà ní láìmí kánú oko ọ̀fà ní lákọ̀ọ́rùn kọ̀ọ̀rùn nùpọ̀ ǹbá sójú olóko ǹbá làwọn ilé ọ̀la lọ mí ẹ̀yin lọ́mọ gúnugún mo rí mo dáṣà kẹ́rìírí kẹ́rìírí ẹ̀yin làkàlà tí mo rí mo dáṣà kẹ́ǹbẹ̀kù ọ̀la lọ mí mo rí mo dáṣà làmí lápá ìyẹ̀rọ kì í mo rí mo dáṣà làmí lọ́bẹ̀ẹ́ ẹ sì rọra là mí bẹ́ẹ̀ bá là mí. ẹ dákun ẹ mọ̀ mọ̀ jẹ́ kí abẹ́ òpinlẹ̀ lápá mi ò máa bí ju dáragbájá ọ̀kẹ́ ọlọ́fà bíi ìdíyọ́mẹ́ni. ọ̀kẹ́ ọlọ́fà ló lọ́fà ọ̀la lomi ọlọ́mọ ló lọ́mọ gbẹngbẹlẹ́kú lára yòókù wá ọmọ tiwọn ló lọ́lá tiwọn ló lógun àṣàìmọ̀ pé àṣàìmọ̀ òró àṣàìmọ̀ òkín kí dorí àgbàkodò nínú ọ̀la ọmọ abisu ọ̀kan ní mẹ́wúrà wa ọ̀pọ̀ ń lọ rè dògún bẹ́ẹ̀ ni ò lè dògún kò lè dògún ọ̀kan ní kí n má kú tàn wá wọ́n ń lọ rè dọ̀sà bẹ́ẹ̀ ni ò lè dọ̀sà kò lè dọ̀sà ọ̀kan ní mú màlúgbò bẹ́ wá wọ́n ń lọ rè dágbọ́n ọlọ́fà nílò láromi ò máa ṣubú yá kátà èyí ọ̀pá pàpàǹpọ̀ mọ́mọ́jọ́ mi dì mú mo sọ́jọ́rùn lọ́kàn ìkéṣe dàmọ́lá obìnrin kan tata. obìnrin tàǹtàtà tó dúdú bí kóró sí tí ò lẹ́jọ́nu ìyàwó kan ràǹbàǹdẹ̀ mo fẹ́ yín rẹ̀ra lẹ́ ń sàlẹ̀ ọba bẹ́ẹ̀ ni mo mọ̀ mo fẹ́ yín rẹ̀ra lẹ́ ń sàlẹ̀ ọba olóṣì ọba àtà ọ̀fà ọmọ ọ̀fà náà ní ìfowóramọ̀ta ọmọ bíbí inú yín bí wọ́n bá lówó lọ́wọ́ ilé ni wọ́n fi ń kọ́ lọ́jà búrata ọba ni bàbá yín jẹ́. bẹ́ẹ̀ bá ń gbọ́ pínrẹ́ o láàárẹ̀ o ikọ́ o gbọ́dọ̀ ju kan nílẹ̀ ọlọ́fà o alukoto ni wọ́n ọlọ́fà ẹgbẹ̀je àwọn lálùbẹ̀ǹbẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alùbírí kìtìkìtì alùbírí kìtìkìtì ọlọ́fà mẹ́rìndínlógún àkẹ́bàjẹ́ ńlọ́bọmọ ọlọ́fà mọ́tò jẹ́ ńlẹ̀ yín lọ́jọ́ sí ọfà ọmọká.